bílí ma'ruf ọlọ́wọ̀n bá ní ẹbá wọn lò dáadáa ara ẹbá wọn lò dáadáa ní pé ẹmọ́ fòrún jẹ wọ́n yà jẹmọ́ ó sọ wá rí ilẹ̀ yíbò tó lè jòkó sí mi tó ní ọ̀sẹ̀ náfílà àbí náfílà gùn sí bó ṣe dùwá náfílà ló ń bó sọ fáwọn èèyàn pé ká bẹ̀rù ọlọ́run náfílà ni ọwá jòkó sí mọ́sálásí ìmí nǹkan náà ó ti lálàá sínú mọ́sálásí yẹn tí ó ti wẹ̀wẹ̀ fá títí tára rẹ̀ ó ti máa wálé àwọn ẹ̀dà ni wọ́n mọ lọ́rùn mọ́lẹ̀ pé àsìkò ètò tàndè yìí ń sẹ́kẹ́sẹ́kẹ́ àyàmà màdùdáàtì ààwẹ̀ ọlọ́jọ́ ọlọ́run sì fọjọ́ sí alhajjú ashhurun ma'lúmá ọlọ́run bá ní oṣù hajj oṣù ni tó ní ta ló fún kàsí dáwà ta ló fún kàsí lílọ bíbọ̀ ta ló fún kàsí pé ìwọ gbọdọ̀ wà nílẹ̀ yíbò fúnṣù mẹ́rin ọgbọdọ̀ yóò ti fámílì ẹ̀ adáwò ń bá ọ ní wọ́n máa gbáwọn alùsúnà náà nìyàwó ti fi ìyàwó lẹ̀ látọ̀sù mẹ́rin yíbò ní máa mr ko ọmọ yíbò bá bọ́ sí ṣe àrìn lọ́wọ́ bá máa wà bẹ́yìn bá ti jẹun àbí tọ́ bá jẹun lókù ó ní bọ́kátà sọ́kùnrin tọ́ bá ti jẹun ó ní bọ́kátà sọ́bìnrin bọ́lọ̀ ti dáyé ni ó sì jẹ́ pé in tí ò jẹ́ kára ọ máa gbé nínú àwẹ̀ ni pé oúnjẹ wá sí kíni oúnjẹ wá reduce oúnjẹ máa ń bí adùn ni ẹni tí bí bá ń pa dáadáa ara rẹ̀ onílẹ̀ àtọkùnrin àtọbìnrin ebi ebi obi original tọ́ bá pààyàn kọ́lọ̀bọ̀ fi fọwá àmọ́ tí kò rẹ bá ti lè báyìí lóbìnrin ó súnmọ́ ọkùnrin lókò ò sí àǹtara wọn bí ìmọ̀ tí ikùn ọkùnrin bá ti lè kára ó lè lókò ìyàwó ìwà ń jẹun ìwà náà ń jẹun bí tọ́wà oṣù mẹ́rin ẹ̀wà pàdé lérí bẹ́ẹ̀dì ọwá ní ìwọ̀n ṣe dáwà irú dáwà burúkú òní ọlọ́run ní jẹ́ àháwò àtọmọyìn ò àní àháwò wọ́n tẹ̀lé wọn lọ jáde ṣètọ́nù bọ́bá jíṣẹ́ lọ́n lọ wéré kó ṣe kíní ó dé wéré alọ́dáwà kan ní oko kan ní láti àfáyàn bí díṣẹ́ náà ọ̀sẹ̀ méjì péré lálò lójoojúmọ́ àyàwó wa gbogbo ata lọ pàṣípọ̀ tó wọ́n fi fóònù disturb wa ìbọ̀lẹ̀ ti dé báyìí ìbọ̀lẹ̀ wà bọ́ọ̀lẹ̀ láfíà yín kí lẹ jẹ́ tọ̀wọ́n pa fóònù ni kọmọ̀ pé kọmọ̀ ọmọdún ìyàwó àtẹ́bí nú kámà láfíà wọn bóhun sí wà kọmọ̀ pé ara ìbádàn kọmọ̀ pé inú tí wọ́n náà ọmọdún wọ́n á pè ọfá tí lóṣù kan fóònù ọlọ bó kú ní bó sùn níwọ̀n mọ̀ ọ̀kan náà wọn tàjọ lọ́wọ́ ní à ah, àwọn tàbílìgì ẹsẹ̀ ti ìyàwó ẹ̀gá ti gbàgbé má gbà wọn márèjì òun gan ti kò sí fúrútù márìdì kò sí lázà lázà tó zàwájì nípasẹ̀ fẹ́ alọ́márì òun àti dífọ́sí àti opó kò sí yàtọ̀ láàrin láì fún wọn tó tó bá ti tún lọ tó tún dé lẹ́yìn oṣù kan àbọ̀ ojú tún lọ míì ọ̀kan fẹjọ́ sí mídíò ní ó ní gbówó oṣù àwọn orí nǹkan gidi rà lórí àwọn ọjẹ́ wọ́n ní àfá anámà ní 30 ẹtún ní oṣù wọ́lọ́wọ́ òun padà wá rí pé ó ní kóló kan nínú ilé tí ń dáwó sí òun wá rí wọ́n wá ní owó kílẹ̀ ń dá sí bí tí àwọn orí nǹkan gidi jẹ́nu ilé olóhùn fẹ́ òun wá tẹnu olóhùn lọ Pakistan ó Pakistan Pakistan kí ni wọ́n pẹ̀lẹ̀ kọ́dà bọ́ lọ́lọ́ ajì ọ̀nsẹ̀lọ́n torí mọ́ ní sàtà ilé i sabila ájì gan ọlọ́run ti pààyàn bá ka nípa àyàn bá ka ẹ jẹun bẹ́ẹ̀ kú ẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ní ha o àwọn ọmọ yàn ní ha o bẹ́ẹ̀ni ká bá di gbérun gbàdé tí sòkòtò kọjá kókó ọ̀sẹ̀ lọ́lẹ̀ wádìí àkídà rẹ̀ o kọ́ mọ́ fọmọ sòfò tó ládẹ́mù tí má ti ń bọ́ màrẹ́ láwọn àwọn kan tó bẹ̀rẹ̀ dáwọn náà ń pè kùn àpẹmọ́ra súnnà àwọn aláṣẹ jù ní àwọn yẹn àwọn jabatíyà oríṣiríṣi lọ́sá wà ń lú àfikà ṣe súnnà kò sáṣe jù kò sì sí àṣẹ ètò lè balance abẹ́lẹ̀ ọkọ̀ mọ́dé ṣètánà ọjẹ́ wálẹ́rí àwọn náà kọ́lọ̀ bá fi wọ́n mọ̀nà ọlọ́gbàrọ̀ ọlọ́wọ́n bá wá jẹ́ àmà sàdúwà fún